tẹsalónìkà kínní orí ẹ̀ karùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógún ẹ máa gbàdúrà lí àìsinmi ẹ máa gbàdúrà lí àìsinmi èyí ni ọ̀rọ̀ tí Paul bá àwọn ará tẹsalónìkà sọ pé ká máa gbàdúrà láìsinmi àdúrà jẹ́ ohun ribiribi fún àwa onígbàgbọ́ ohun tí a ń pè ládùúrà òun ni àkàsọ̀ tí a fi ń mú gba tí a fi ń gùn lọ́sọ̀dọ̀ ọlọ́run lódùmarè àkàsọ̀ tá a fi ń gbọ́ gba nǹkan lọ́wọ́ ọlọ́run lódùmarè tàbí èdè tí wọ́n ń fọ̀ lóde òní àdúrà ni wáyà tá à ń tẹ̀ sí ọlọ́run torí náà àdúrà ó jẹ́ nǹkan pàtàkì nínú ìgbé ayé onígbàgbọ́ gbogbo onígbàgbọ́ tó bá ń gbénu ayé tí wọ́n fi àdúrà sẹ́yìn ewu ńlá náà ló wà nínú rẹ̀ nítorí pé gbogbo ohun tí èèyàn ò lè ṣe ni àdúrà lè ṣe ohun tá a lè béèrè lọ́dọ̀ tá a ò lè béèrè lọ́dọ̀ ọlọ́run tó ń wọ òtó náà làdúrà lè ṣe nítorí náà gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ pé òun fẹ́ láti gbádùn ọlọ́run àti ìgbàlá rẹ̀ àti ìgbé ayé rẹ̀ kí olúwa rẹ̀ kó máa gbàdúrà àdúrà fún ohun gbogbo ìbáà ṣe ohun kékeré ìbáà ṣe ohun ńlá ìbáà ṣe ohun tó ga tàbí ètò kúrú kò sí ohunkóhun tá a béèrè lọ́dọ̀ ọlọ́run bí kò lè gbọ́ olúwa wa jésù kristi pé ohunkóhun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá gbà mí gbọ́ ohunkóhun tí ẹ bá béèrè lọ́wọ́ ọlọ́run ní orúkọ mi a ó ṣe fún yín ohunkóhun ló wí ohun gbogbo gbà tá a bá fẹ́ lọ́dọ̀ ọlọ́run tá a bá ti béèrè lórúkọ jésù yóò fi fún wa àṣìṣe àdúrà ní ká má gbàdúrà lórúkọ jésù jésù nìkan ó ṣó ní ọ̀nà náà àti ẹni náà tó lè mú àdúrà wa dé ọ̀dọ̀ ọlọ́run tó sì lè gba ohun tá à ń fẹ́ fún wa tó náà ní àṣálẹ́ olúkúlùkù wa bí ẹnì kọ̀ọ̀kan bàbá mọ̀ nípa fẹ́ ire kan lọ́dọ̀ ọlọ́run lódùmarè ẹ má jẹ́ ká fi àdúrà sẹ́yìn nínú ilé ní òde ní ìrìn àjò àti ìnìgbà gbogbo tó jésù kristi olúwa wa.